حولنا سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل ومن يضلل فلا هادي له أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وشريه من خلقه وحبيبه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 وكل ضلالة في الله فالعياذ بالله سبحانه وتعالى عليك يتوكل الله تمشي صلاتك على محمد صلى الله عليه وسلم بعد صلاتنا بروضه وعيديته أشياء وصحابة أتي بقوة وتوابع بالله وجشنا محمد صلى الله عليه وسلم títí ó máa jẹ àìsíláàmù lẹ́yìn náà mo kí gbogbo ìpẹlẹ̀ mo ọlọ́jẹ pàtàkì jùlọ ọ̀gbẹ̀rẹ̀ títí náà láti ọ̀dọ̀ àwọn bàbá wa àwọn bàbá wa ọlọ́lá wa òṣèké bàbá jẹ́ káwọn tọ́jú orí wọn àyíká tó wá wo ipò wọn láwùjọ àti káwọn wá wo ṣẹ́ńtà tó ń ní lórí tí wọ́n ṣe jẹ́ òṣèré a tó tó kí ìdápọ̀ wọn tó ṣe kàwá láyé tó ṣe tó ń yàn. àwọn náà ni àwọn ọba wa tó bẹ̀rẹ̀ ṣe àlàáhàrùsì àbúrọ̀dé ìyá ẹyá ọlọ́jọ́ tí wọ́n gbé lọ́gbà tí wọ́n yọ orí ọlọ́jọ́ tí ọlọ́mọṣẹ́ àwọn dáadáa báyìí àwọn ṣé wá sí ilé ọlọ́run jáde kò ìdánilẹ́kọ̀ọ́ báyìí báyìí ìjẹ́ ìdásíkò láìpẹ́. àlàáfíà ara jẹ́ ìwádìí ń ṣe ọlọ́run ló dé ní ọjà ọlọ́run ló ṣe àlàáfíà ara kò lè gbà kó lára rí àlékún ọlá àlékún ọlá àlékún àlùbáríkà lọ́wọ́sọ̀ ìwà sí lọ́wọ́ rẹ̀. níbi ẹ̀mí nígbà ilé ọ̀nà àwọn ọmọ inú ilé ẹ̀sìn gbé dáadáa báyìí lọ́lẹ́ bí dáadáa yìí ọlọ́run ló parẹ́ lọ́sẹ̀ yìí ọlọ́run wá sí tó pọ̀ ẹwọ ọlọ́pọ̀lọpọ̀ aláwọ̀ àǹfà àwọn àǹfà nígbà láwọn àǹfà táwà ìdíjọ́ bá tí ó fún ọ̀tún wá sáré wá sí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ àbẹ̀rẹ̀ tó rí lórí oríire náà ọ̀rọ̀ ìṣètò ìlú àtẹ̀yìn àtàwọn bàbá bàbá bàbá lágbàlagbà tí wọ́n tẹ̀lé ní wá ọ̀pọ̀lọpọ̀ àṣọyìn àgbẹ̀ṣọ̀gbẹ̀rẹ̀ àwọn àgbà wọn gbàgbé ní ìṣọ̀ṣọ̀yìn dáadáa rẹ̀. àlẹ́yìn náà mo wá kí àwọn àlùfáà wa àgbà tí wọ́n jẹ́ olùgbàlejò wa lónìí àwọn fáàrí làwọn náà wọ́n tó wá jẹ́ ọ̀rẹ́ àwọn ìfàwà tí ó ti wọ́n ti tẹ́lẹ̀ wọ́n tó wá sopọ̀ lọ́nà ní ìlú àti ìlú sọ lórí oṣù ọ̀nà àwọn sọ ní oṣù lórí pọ̀lú ìlọ́tí ṣẹ́rẹ̀ nínú tí wọ́n lábẹ́ àwọn sọ àgbà tó kí lọ́dọ̀ ìṣẹ́rẹ̀ ìgbẹ̀rẹ̀ ní ọ̀nà ìjẹ́rẹ̀ wọ́n ti kọ́ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ẹ̀ wá ń pè lárúgbé ẹ̀ bá gbàgbé orílẹ̀ ti jáde ẹ̀ sì fọwọ́ sí ẹ̀ ju ilé ní bàbá yìí ó kọ́ tá a bí mọ̀ ní ọlọ́jẹ́ náà táwọn tó bó bá sọ ọlọ́jẹ́ àbọ̀ ọlọ́jẹ́ àárẹ̀ òṣìṣẹ́ nìyẹn àti tẹ́bi kó tó mọ̀ pàgbó lé ní jẹ́ ọlọ́jọ́ ní ìbùnúbí kégbà jẹ́ mọ́ kọ́kọ́ dákọ̀ tẹ́lifí dáadáa náà ní fẹ́ fẹ́ràn ẹbí ibi ẹ̀ṣin sì ti fẹ́ mo ṣọ̀dé àwọn bàbá wa náà lọ bẹ ti fẹ́ràn àgbòlé ìjó náà lọ sí táìsì padà sí ọ̀dọ̀ ọlọ́run ṣe lọ sọ̀rọ̀ rẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n mọ̀ bẹ́ pé bàbá àwọn náà ìlú ọlọ́jẹ bí àwọn tó mọ̀ káwọn náà wá kọ́ lọ́wọ́ tó ń da àtàbáyì àbú Muhammad ti màwọn náà wà tí ó gbọ́ àwọn ikú àtókù tí mo ti máa bú kọ wọn ọlọ́run ti ká nígbó náà lẹ́sùn ó gba lẹ́sùn lọ́wọ́ wa o lábẹ́rẹ́ àdùsá sáà tọ́lá ti dé ìgbà àjọ wa láti ìkórè ọlọ́wọ́ sáwọn alábẹ́sọ̀ lóore àwọn bàbá wa tí wọ́n sì kúnná ọlọ́wọ́ alábẹ́sọ̀ lóore àti àwọn àbúrú bíṣọ́rọ́ ilẹ̀ ìfà àwọn bàbá aṣọ alábẹ́sọ̀ lóore. ó wá padà sọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ iṣẹ́ àpètò àpètàtà ṣàwùdí àti ìwọ̀nba àwòrán ìṣàtẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ àti ìtọ́jú mo sàwọn ya, àbáwà fún bẹ́ẹ̀ sí ìmọ̀ ògbé mo wọ́n fi ìgbásíkò tí ẹni sọ̀rọ̀ ohun tí torí òṣìṣúgbọ́ ọ̀pẹ́ èèyàn ló máa sọ àwọn tí káwọn kéré kan bẹ táà máa ń sọ̀rọ̀ àwọn èèyàn kìí ṣe bá àwọn èèyàn nìkan a máa ń sọ gbà ní ìkẹ́lò bí inú òun lè mú ẹ̀kọ́ àìláìlábà ọ̀nà mo mọ̀ pé irú àwọn tó tó láti pé nínú mọ̀lẹ́bí lágbọ̀wà nínú fáyé méjì níwájú sí mo mọ̀ nínú fábílì mi ti wá àwọn kò ṣe pé tí n bá lọ wọ́n ti bá ń sọ̀rọ̀ pé àti dákẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ tó bẹ̀rẹ̀ wọ́n bá ní àwọn ìbẹ̀rù ẹbí tó bá sì sọ sí ìní kún ó rà ojú mi ò gbọdọ̀ yí padà nígbà ní òkè èyí fúnra ètò òkè ojú bá kún sọ gan-an nílùú

táwọn àlùfáà wa bá ń sọra wọn kalẹ̀ táwọn náà ń tẹ̀lé tí ẹ̀sìn kọ́ wọn pé kẹ́lí méjì ẹ̀gbà tẹ́lá tí wọ́n ní sí ọwọ́dẹ́ nítorí ìṣẹ́gbọ́ ẹwà sọ̀rọ̀ nínú ààrẹ ní ilé sọ̀rẹ̀ wọn òun àdáàrẹ̀ sọ̀rẹ̀ wọn òun ìkẹ́lú ọ̀lẹ́ tí sí àwọn ọlọ́dàkùn jọ pàwọn àtúnmọ́lẹ̀ sọ̀rọ̀ ó ti tí bàwá ní sí ní tí wọ́n jẹ́ sọ́dọ̀ wọn ní sí abáyá òun jẹ́kùn tí wọ́n dé lókún ọdún báyìí

gbogbo àwọn ẹ̀ṣọ́ àtàwọn ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ àti tó ìsmáyé èyí ti wájú kúrò ẹ̀ṣọ́ àgbàdẹ́dá àti àwọn ìjẹ́sọ̀ àti náà tí wọ́n bẹ ní ìlú ilé ọlọ́run ṣe àgbà náà lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní àwọn agbéyẹ̀wò lónìí àwọn àgbà wa ni wọ́n ìpínlẹ̀ àwọn aṣọ gbọ́dọ̀ kan onígbọ́dọ̀ tó correct àmọ́ wọ́n ṣe pé ibẹ̀ wá darí sí ìlú wa rọ kí ló wọ́n ní topic tá ìjẹ́ ní wá fẹ́ bá wa sọ nísìnyí ìjọ òkú tábà ní ti ìdámọ́lá ọ̀hún ọmọ tí àpá tàbá méjì ní ọwà ṣe. A máa ń bẹ náà àwọn àgbàlagbà fáwọn àwọn náà wọ́n kó lọ́ra díẹ̀ díẹ̀. Wọ́n ṣe gbọ́ ọmọdé bá mọ wẹ́wẹ́ yóò bá àgbàjọ pé ọlọ́run ò jẹ́ ìṣọ́ gẹ́gẹ́ àgbà fáwọn ọlọ́wọ́ ṣàgbọ́rọ̀ náà dá ìṣọ́ ká nígbà tó jẹ yọ ọ̀yọ́. Táǹpẹ̀ nígbà

fún ara wa lágbàgbé ìlú ètí ìsìláàmù fi ṣàánú wa. Nínú àánú tí ìsìláàmù ṣe fọ́mà ìlọ́bí Adámọ́, òun ìsìláàmù pé ó ṣe òfin ẹmọ níyàwó jẹjẹ nǹkan lọ ó ṣe lórí fún wa. Àánú ló fi ṣe fọ́mà ìlọ́bí Adámọ́. Wàláyì àánú. Wàláyì àánú. Ìkẹ́ni tó ṣe pé ó tó ń tó ẹ̀ká àbòṣù ló mọ́ mi práùdù pé a dúpẹ́ fọ́lọ́ pé nínú ẹ̀sìn ti wa ló wà pé ká mọ́ níyàwó ju ẹ̀yọ̀kùn tí kí ta bá rí ẹlẹ́sìn ní ẹni ẹ̀sìn kẹsì táwọn ìjọba ń ṣe bí kò bá sí nínú òfin wọn tán ní ẹ̀kọ́ rẹ̀ tán ní àlàyé bóòlá tí níyàwó jẹyọ ọ̀kan lọ òfin ìwó lóde bóòlá tí mọ́ ṣe gbogbo owó ẹ̀sìn bẹ́ẹ̀ ká ní kù lẹ́ ọ̀rẹ́ṣẹ́ṣì káyẹ́ṣẹ̀ ìjọba tí wá ti sọ́pọ̀ wá rí náà láwá rí pé a awágbó mẹ́ṣẹ̀ àwọn tí ó kò bà fí ẹ̀ṣin rẹ̀ a lè bẹ́ẹ̀ ni ẹ̀sìn tó wá látọ̀tọ̀ náà méjìlẹ̀ nínú tọ́ àmọ́ ń gbà fún fi òun tí pé tẹ́ṣin òun tí parí ní òjẹ́ fún gbogbo làbá sí ìjàmbá mọ́ láti wá gba nọ́ọ̀sì wà lẹ́ onáà ní ẹ̀sìn lẹ́gbàá Muhammad sọ̀rọ̀ Inú tí ìwé mẹ́sìn wà pẹ̀lú, àmọ́gbàdá délẹ̀ Yorùbá káyọ̀ ìyàwó bẹ̀rẹ̀ ọ̀kan lọ ẹ̀gbọ́n kan tá àkọ́kọ́ pé wọ́n bá sọ ní ilé òdòdó ilé yìí lápé òdòdó ìjọba mọ̀ pé ìjàrí gíga àgbà náà tó fi mọ́ ọpúrẹ́tì ilé olórogún àwọn ilé oníyàwó méjì mẹ́ta lóbi náà àwọn ṣúwá náà sí ti bẹ́ẹ̀ wò wọ́n sí ti bẹ́ẹ̀ wò ẹnu mọ́ táwọn ò ṣe fún àwọn ìtàn táà mọ́ gbọ́ bí ìlànà ó ní ká máa lọ ní sàṣírà wọn lè bàbá aláwo ká lọ ní sàṣọ́mọ́ ìyàwó àti kí àwọn sàṣọ́mọ́ ìyálé àbí àwọn ẹlẹ́ẹ̀kẹta tó náà wá bó òyìnwó ti dárí ọkọ àti àwọ àkọ́kọ́ gbogbo àwọn ìrìn àjò

á ah, obìnrin ní ọlọ́pàá ti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ tó bá sa ọkọ lọ tó sá lọ wájú báyìí tó sa ọkọ tó sá lọ sẹ́yìn tó bá dá lọ wájú tó dá lẹ́yìn tó yí ìdìbì rẹ̀ àbá àkọ́kọ́ ó sì lọ sọ pé kò sì lè máa ṣe ṣe máa ó jẹ́ wá sáwọn alára ha tọ́lọ́mọba tó wá wọ́ ọkùnrin ní kó tó máa gbọ́ ibi tuntun tó gbọ́n fi òǹtàgbà náà ṣe ọgbọ̀gbọ̀ lọ́lá ní ọ̀dárápọ̀ alákọ̀ọ́lẹ́ kò sí ọ̀rọ̀ wọn nígbà orí tí wọ́n fẹ́ ilé ìbò kàwé yìí ìwọ̀rọ̀ ní ah! ṣe méjì ní àà ilé sáàtẹ́lọ̀ ní àmọ́sà ẹwà tó pè ìgbàyà ìdáṣẹ́ ìdí àlàyé ọ̀rọ̀ ni ìdáṣẹ́ ní ti ẹnu rẹ̀ ni ìdáṣẹ́ ní ti kó ń láwọn àgbà àtúwà ní ẹgbẹ́ àgbàra wa ṣe bọ́rọ̀. Ṣẹ́ra níyàwó tẹ́lú ọ̀pọ̀lọ láwọn obìnrin torí ẹ̀ṣẹ́ tán sí yìí tán kọ yé wọn. Responsibility ni bọ́kùnrin. Wàhálà ń kó wàhálà fúnkẹ́ni ọkùnrin ni. Bùkátà ń fún bùkátà fúnkẹ́ni ọkùnrin ni. Ẹ̀fọ́ rí fún ẹ̀fọ́ rí fún ọkùnrin ni. Ah, àwọn ẹṣẹ́ wọ́n á sọ́mọ́ bí Gbogbo àwọn tó bá ṣe kílọ̀ tó jù mí wá nínú àwọn ìjọba ẹ̀dá tó mọ́jú wọn wọn kò ní nípa ìgbẹ́sẹ̀rẹ̀ ó ní gbọdọ̀ sí oríṣi sí bá a sọ láti bẹ̀rẹ̀ ó ti rí òun. responsibility ni táwọn ọkùnrin tí wọ́n bá ń lọ bẹ̀ gbogbo ẹ̀dọ́ náà bá ń palẹ̀ máa rẹ̀ pọ̀ pé ẹ̀fọ́ ní ẹgbẹ́ ọ̀kan ní máa ń ṣe ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀fọ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ òṣì náà ó fẹ́ fi kínú ó fẹ́ kún ní òun. àwọn ìyàwó wa náà wá gbọ́ yé pé tọ́kọ yín bá lòun fẹ́ fẹ́ yàwó ẹlẹ́gbẹ̀ẹ́ ibi ẹ̀yẹn kọ́kọ́ ń fojú sí ọ̀tún ọ̀gbàgbẹ́ ẹ̀ka àkọ́kọ́ gbèsè bí ìyàwó gbèsè ń pẹ̀lú kí mo ṣe kí mo ṣe ẹ̀rọ àkílọ̀ ṣe ìgbò kẹrin ló jágo ní kò sáàyè ní kí mẹ bá mi ṣọ́ tí mo nígbò ibẹ̀ ìgbé àtò bẹ̀rẹ̀ lọ́wọ́ ní responsibility ọkùnrin fẹ́lọ rẹ̀ sí tẹ́kùntẹ́kù ó tún fẹ́lọ rẹ̀ sí nínú ètò ọlọ́wọ́ ọba tó iṣẹ́ ayé dáadáa ẹgbẹ́ ogun lẹ́ẹ̀kan orin tó fi kiri ìlọ́lẹ̀ tí ó bá ti lọ́lẹ̀ ní ìdàmó ìpàwà lọ yìí bí ó bá ṣe ẹmọ níyàwó méjì ẹmọ ní mẹ́ta ẹmọ nínú ìdàmó bàwà ní ayé òun tó dáwọn obìnrin tó wà pọ̀ lẹ̀ tí wọ́n lọ́kọ àwọn tí wọ́n lọ́kọ yìí táwọn tó dáwà ta níyàwó lọ fún gbádùn wọn ní jẹ́ agbádùn yóò padà dídé ní tí ó bí láyé òní tòlé obìnrin tọ́lá pọ̀ náà sí ní ọkọ tí arógun náà ń tọ́ ń pè sí àwọn ìgbàtà ń bẹ̀rẹ̀ ọkọ tí wọ́n sì gbọ́n tó pé èmi làkọ́kọ́ èmi ìgbèjì kéṣe kéṣe lógún ohun ogun náà ní kó má lọ jẹ́ pé kò sí tà ń fẹ́ wọn méjì tó fẹ́ wọn mẹ́ta ẹyọ ọ̀kan tá fẹ́ náà tá fẹ́ mẹ́rin wá sí kún koro mẹ́jọ kún koro ogún kún koro ọgbọ̀n kún ọgọ́rùn ẹgbẹ̀rún wá kún bẹ́ẹ̀ àwọn ẹgbẹ̀rún tó kù tó máa wá ṣe fún àwọn ẹgbẹ́ ẹ̀dá ní lábádá sí gbogbo ìlú ogun èyí mò ń wà lè ju ogun gbé àfẹ́ wọn lọ ẹni tí ò bá gbọ́ ṣẹ̀lẹ̀ àdúgbò wọn lọ́wọ́ ní. a àdúpẹ́ bọ́lọ̀ ń kóyá máa fẹ́ yàwó méjì àtìlẹ́yìn ogun làwọn obìnrin ò bá máa kó dára wọn ló dé làwọn ilé tó wọ́n ti tọrọ yé ẹgbẹ́ wá ní pé ọjà sáídéèsì ló gbọdọ̀ jẹ́ táwọn kí ni ìwọ ìyàwó tó ń tẹnu lé tó ń gbọ̀sán bá rẹ̀ lórí àwọn abúkèjì wa amúkẹ̀ẹ́ta wa ẹ̀kàn wá ń jà sí àgbó sọ́dọ̀ sí lónìí wà ara sọ tókù méje bàtà kéré kan náà wà rà fó tọ́lẹ́tẹ́bẹ̀ ẹ̀rọ ohun kó mọ̀ sí ti mímọ̀ kí è bá ṣe pa ní ìfẹ́ wọlé ni eré tí ó mọ̀ sá kò ní jẹ́rẹ̀ kẹ́ẹ̀kọ́ gbé eré tí ó mọ̀ sá ni pé bóò ní ó ṣe lé wọ jáde gbogbo ṣe kí ni gbogbo wọlé bí kan bá wá lé kan jáde kí kan wọlé òun náà tó wọlé lóòjẹ́ pẹ́lẹ̀

yóò wá ti bá ọmọ tí ó mọ̀ wà láti bó àwọn ọmọ yóò wá dàbí ọmọ tí ó ti bàbá ìdààmú ó wà pọ̀lú ayé sáré pé àpọ̀tọ̀ mọ́ndínlẹ́gbẹ̀rẹ̀ mọ́ndínlẹ́gbẹ̀rẹ̀ méjì àti mẹ́ta responsibility ni máa mọ̀ àwọn obìnrin ṣùgbọ́n ọ̀nà méjì ní ọjà sáré rẹ̀ lára pé ní perfect ogún kékeré ìgbọ́lẹ̀ ẹwà jáwà obìnrin níbi àti ìlú ayé lónìí láàrin àwọn amùsùlùmí lóde àwọn oníyàwó méjì mẹ́ta mẹ́rin ló pọ̀ láàrin wa ìjẹ́ gbígbà tí bá ń kó sáfù wájú wa ìlú oníṣì àwọn bàbá wa àtàwọn ọmọdé ìpé ẹni tí ó jò níyàwó kan láàrin wá wájú bí i àwọn ọmọ àbí ọ̀dọ́ ọmọ ọmọ ọlọ́pàá sáàrin láti ọrún méjì láàrin ọrún ní tó bá ń tọ̀ ká mọ́ tó wá wò náà kò ní méjì mẹ́ta ló kọ̀lá wọn ẹwà òrùgbó ń tí bá ti wá ní méjì táà mẹ́rin ẹjá tún wá wá wùjọ wa láwà yìí náà obìnrin sì ń pọ̀ nílẹ̀ ní àbúwọ́sílẹ̀ ìtọ́lẹ̀ ń fẹ́ méjì mẹ́ta ti pàdé òpọ̀ jọmọ́ ẹ̀ẹ̀dánilò máa So obìnrin wá sí reduce ní nọ́mbà tó nídi ọkọ ni àti wọ́n tún sí pọ̀lẹ̀. Ṣẹ́mà pé ṣe ìbá ṣe pẹ́sù ti parí ẹ̀mí, ta bá tún wo bá ṣe pọ̀lẹ̀ ó yẹ ká increase gbólúgbò ẹlẹ́gẹ̀rin ló wà. Ó yẹ ká lábẹ́ gbọ́ ìgbà àwọn àbíkìní ah, ìtúwá pọ̀ títà ní sọ ìgbó máa pé pẹ́pà báyìí, àmẹ́nu onímọ̀ tó kù ẹ̀ṣẹ́ tuntun yanjú ẹ̀kọ́kùnrin kan òpọ̀lọ̀ fẹ́ kọjá mẹ́rin. Gbogbo ẹni tó bá ti lé kọjá mẹ́rin lọ́wọ́ ẹ̀ mú kan mú ẹ̀tọ́ jù rẹ̀ márùn-ún mẹ́fà ọjà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa fẹ́ látọkùnrin rẹ̀ ẹ̀sìn wà nínú mú òun ló ṣe wá jẹ́rẹ̀ sọ sí ilé ìtìkọ́gùn ẹ̀já púpọ̀ bẹ́ẹ̀ gbà gbogbo ọkùnrin tí ó bá níyàwó méjì tí ó bá níyàwó mẹ́ta tó fẹ́ níyàwó mẹ́rin ṣẹ́ṣẹ́ lọ́jọ́ ìpínlẹ̀ pé àbò ní púpọ̀ station tó bá dé ó ní tó bá dé rẹ̀ kí la gbéjọ́ máa ó ní tó bá dé rẹ̀ èyí tó wá bá dé ìgbà lẹ́yìn ìṣọ́bá àwọn ṣàbá àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó ṣe mẹ́wọ̀n ìgbéyàwó tuntun tó sì kò dáta àgbẹ́gẹ́ níyàwó tó sì bẹ́ẹ̀ pẹ́gbẹ́gbẹ́ láwọn lórí gẹ́ níyàwó ànáyìí gbé wọn pọ̀ sí ṣẹ̀tọ́ lórí níyàwó ó ní yà má àṣàwọ̀ ṣàbá má lè sàtọ́ àmì kò wò ìbá àdàbà lè yàtẹ̀ sọ̀rọ̀ anábìrí ìpẹ̀yọ̀ ọ̀dọ́ má lè sàtọ́ àmì kò wò ìbá gbogbo nínú yí ẹ̀yìn ọ̀dọ́ mo fẹ́ gbé kọ̀ǹdíṣà nílẹ̀ kí ni kọ̀ǹdíṣà náà gbogbo ẹ̀ bá ti ní kápá pé tíyàwó bá bèèrè owó ọ̀tẹ̀dà olùsílẹ̀ ilé wo là á máa gbé ó lè tó báyìí jẹ ìyàwó bẹ́ẹ̀ waṣọ ó lè fún láṣọ tí ó máa wọ̀ bákan náà ojúṣe tọkùnrin máa ń ṣe lára obìnrin ó tún ní kápá rẹ̀ anábì nínú ẹni bẹ́ẹ̀ báyìí yẹ́tẹ̀ ìjọ́wọ́pọ̀ ó yà lọ ìgbéyàwó ìdágbò àmọ̀ pé condition dèrè ó wá ní kò mẹ́ lẹ́bí ẹ̀sẹ̀tẹ̀ ẹni tí ò bá kò ní kápá kágbọ́mù káàtà àtòwó kò ní kápá kágbọ́mù káàtà àtàrà anábìnifà àlẹ́yìí ìṣọ́ anábìnif ààwẹ̀ dídà àtọwọ́ rẹ̀ ààwẹ̀ ní kó gbájúmọ́ tàbí anábì ò ní kó sáwọn abọ́ ìgbà ti gbà fún wọ́n bọ́ ti ṣe lọ ìkápá gbọdọ̀ jẹ́ májẹ̀ wọ́n bá tí wọ́n ní ìgbà àwọ̀ ẹ̀yẹ́ ó máa jẹ́ ìdánu fún òbílọ̀ ní ṣe tí ìrẹ́kù sí ẹ̀mọ́ ẹ̀rí ọ̀rọ̀ wá wà sí táàdì lẹ́bí bá wá lè gbé gbogbo ẹni tí ò níyàwó lórí constitution báyìí ẹ̀dàpọ̀ ẹni ó bá ti wá níyàwó tẹ́lẹ̀ kọ́ òmìnira ìbá ti wá bí àṣẹ ẹgbẹ́ abá lè ṣe bẹ́ẹ̀ lórí tẹni ó níyàwó tẹ́lẹ̀ ágùn wá lè gbogbo sí dáadáa pẹ̀kọ́ ọ̀tọ́ ṣe é tágbára rẹ̀ ká láti bí rẹ̀ yóò jẹun yóò bó wọ́n sì máa kí àdíṣì kan lọ pọ̀ ikú àdíṣì táwọn alákòókí kan mọ́rí sílù ọmọ àṣẹ́láàrí láti lọ sọ pé ìtọ̀ àwọn ìwá ìdí ẹ́ ẹgbà ní ìtìlẹ̀ máa kí àdíṣì wọn ọ̀pọ̀ yé ó jẹ́ àìbá àtàdìjọ kó ń jẹ èèyàn kan ó tó jí ni ó tó ta ní máa bá ti lè jẹ́ máa méjì bá ti ń bọ́ra tẹ́lẹ̀ ìtàbá ní ọ̀nà yìí tọ́ tó gbogbo àwọn ẹ̀kọ́ padà bẹ́ẹ̀ padà bẹ́ẹ̀ oúnjẹ yọ kọ́tà mẹ́bí ní èdè rẹ̀kẹ́ gbóúnjẹ kalẹ̀ ìwọ̀n náà wájẹ́ ìgbẹ́ ìgbèrè èyí tàbí ní abóúnjẹ tí tó pé oúnjẹ ó tẹ̀mọ́ òkọ̀yé orí ìtọ̀ ápùlì sí jọ jẹ́ jọ ń ní lọ́wọ́ ọdún wọ́n jáde ìṣùn ló yẹ lẹ́gbẹ̀ta sábẹ́bì nílẹ̀ ti dínà látàkì ìwọ́n ọ̀sìgbẹ́yàwó ọlọ́mọ méjì ẹ̀sìn ti mẹ́rin pẹ̀lú ọ̀nà ẹ̀yìn mẹ́rin oúnjẹ èèyàn méjì mẹ́rin mẹ́rin sì ti jẹ́ ìwọ́n lọ́dún wá lọ bẹ́ẹ̀ náwó fún ìyàwó ẹlẹ́ẹ̀kẹta àbíṣùn òjògbọ́n jùlọ kí ẹ sí gbogbo wàhálà táwọn tẹ́sùn ìyàwó ìyẹn nígbàgbó méjì mẹ́ta lónìí ó ní pé ọgbọ̀rọ̀ ẹni tá a bá bẹ̀ tí ń ṣe àgbára ìlú òṣìṣẹ́ tánàbí bá wá lè sọ fún ọ̀tọ́ pé tí ó bá ní kápá àti náwó lórí ìyàwó kó máa lọ rí gba àwẹ̀ ìwọ́n tó ọba sí ìyàwó ẹyọ kan ọ̀rọ̀ yóò bí ìyàwó ẹ̀gán ẹyọ kan tó ń dérò máa lọ lè ṣe kí láàbò fún ọ máa mú mi sí ìwọ́n ti jẹun mo tí ọdẹ yóò lókù mo mi sí wọ́n lè ṣe kí ni ọ̀lẹ̀ yóò ẹgbẹ́jà tàbí ìmọ̀ o ẹ̀ṣùn gbé láníyàwó méjì mẹ́ta kalẹ̀ kó lè mọ́ tí ogun tí ti múlé káàkiri wà ẹ̀ṣùn jẹ́ kí ní wọ́n mọ́ jẹ́ rọ́pùmọ́ tó lè ààrẹ ìjẹ́ ló ń ṣe gbogbo ayé àwọn tó sì fi jẹ́ ìjẹ́mújú àpọ̀wálẹ̀ náà fún àwọn obìnrin rẹ̀ àwọn ìdáwọn tó rí màbọ́nà ti dánú àwọn ni àwọn náà tó wá àwọn náà tó wá ń kùn lẹ́yìn àwọn náà tó wá ń já àmọ́ wà lórí iṣẹ́ ọkùnrin wọn lọ́mọ́ta àgbàwà láàrin ìgbà ìgbà àmọ́jọ máa káṣẹ̀kù àkọ́kọ́ yìí gbogbo ẹni tó bá fẹ́ níyàwó ẹyọ kan lọ àkọ́kọ́ tó ara òun lágbára tara níwájú yóò nìkan tó wọ́n bẹ́ẹ̀ nígbó wọ̀ owó pọ̀ bọ̀ sí ní ọjọ́ àwọn ẹ̀rẹ̀kọ́. àmọ́ ní lẹ́wù ọmọ tó ọfẹ́ fẹ́ tọ́lì tó ń kàtà òǹdíwọ̀n tí ó mọ jẹ òǹdíwọ̀n tí ó mọ mu òǹdíwọ̀n tí ó mọ wọ̀ òǹdíwọ̀n ilé tí ó mọ gbé ní lẹ́wù tó náà wà Bàbá wa ń kò ní ẹlẹ́yìn ìdè ìkápá akánáwó láti tóbi jẹ ohun oṣù wa. Ìkápá akálèsè lọ́kọ̀ láyà ó ti tọ́ àti bí ó ti yẹ oṣù wa. Ìjẹ́ láwá fẹ́yàwó ẹlẹ́gbẹ̀rẹ̀ náà tó ń ti wá tẹ̀tọ́, òkú ti tẹ̀tọ́. Ó tó ní má tẹ̀lé ìrẹ́ ìpèsè ìpèsè àwọn afá àti wá mọ́ ń gbọ̀ sánlẹ̀ lọ́tọ̀ ó ti wọ́nú ìkápá àǹfààní owó ìlú wọ́n wá mọ́ ń tí ó dáadáa sọ mọ́mọ́ ìkápá pé ibi tí ó mọ́ ń gbé tó wá ṣáàrí pé responsibility ló sọ àti responsibility tí ó kúrí tí ó bá ń kọ̀ sí ìdàgbogbo sáǹkà lẹ̀ ilé tí ó máa gbé òmìnira tágbára rẹ̀ sì ká bọ́ọ̀ṣì ní ọ̀rọ̀ lé gígé òun ni ìyàwó tàkọ́kọ́ lára nínú dáàtù wá ń rí ìṣẹ́ ẹ̀rẹ́nu ní family house náà ní pé o èyí lọ́gbọ́n ní ìyàwó àmọ́ family house náà ní pé o kódà yàrá kan náà ní pé nínú family house yàrá kan tí ń tó gan ìtí ibi àwọn ẹ̀gbọ́n rẹ̀ kàn sí lọ ìkó wọn ti sọ nǹkan kan lóun ní lo

tàbí gbígbẹ́ láti rẹ̀ lọ́dọ̀ rẹ̀. Káyíwó èdè ní ó rà wọn bá gbé ọ̀rọ̀ kan yẹ̀ Láti kó àwọn obìnrin méjì papọ̀ sínú ilé kan náà, ilé kan náà dáàtú tó ní káàkiri kóòtù ní yàrá rẹ̀. Ọgbọ́dọ̀ tó jẹ́ kó jẹ́ pẹ̀lú ìlò ìdá wọn. Tó jẹ́ pẹ̀lú ìlò kan ìlú ọdún sí bẹ́ẹ̀ òkè ní tíjà. Torí pé ń gbọ́ kan bá ti ń pọ̀ lóde kan àwọn ìyàwó àlẹ́gbà Muhammad sọ̀láàtà wọ́n jẹ́ ìyàwó ayányán oúnjẹ nǹkan àdábí ìgbẹ̀lọ́gbẹ̀ ẹ̀nìkan ẹ̀nìkan sì pé ìjọwá tí wọ́n gbọ́gbọ́ ẹbá ń pè bá ṣẹ́ àdábí sì já jẹ́ kó mọ́ jẹ́ ó sì gbá ẹ́ kúmọ́ mẹ́ta pa àwọn ìyá wa ó sì làmọ́lẹ̀ sí abọ́sì pé méjì àá ọjọ́ wá ṣe báyìí ìyá wa ẹ́ àá ọjọ́ wá ṣe báyìí táwọn ìyá wa tó jáwọn ọmọ ha tó mọ̀ pẹ̀lẹ̀ ìwé ilé ìgbàlẹ̀wà mọ̀ wọ́n lágọ́ ayẹ́ ìwò ẹ̀sìnbọ́dọ̀ ìlọ wà tí ó mọ̀ náà máa gbé máa fi nǹkan kátọ́mọ̀ ránṣẹ́ láàrín ọ̀sùn àkọ́dọ̀ nínú wá tó bínú náà nù ká máa sọ pé ẹ̀wá jẹ́ kí tòun máa dà wọ́n pọ̀ tọ́lẹ́tì wá ń dà wọ́n pọ̀ ẹnu ọ̀nà wá ń dà wọ́n pọ̀ nínú yàrá kan náà àà ẹ̀dá wà á lọ́gbẹ̀ẹ́ gbogbo ẹni tó bá lọ rẹ́ fẹ́yàwó jẹyọ ọ̀kan lọ sọ láǹfààní ilé family house bọ́ sí gígá sí ọ̀sùn yẹ́jú yóò náà dáadáa torí yóò náà ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan dání o ní àwọn family bá ti jáde báwọn fẹ́ gbogbo ìṣẹ́ wọn ẹ̀mí pọ̀ sí ààrẹ o ó ní ọjáde náà ní tí wọ́n tí wọ́n wá lè lé jáde lọ́la àdúlọ́sọ́ tó rú gan tí wọ́n náà lọ tó wá náwọ́ mọ́ ẹlẹ́ẹ̀kì kò sí kan ọ̀rọ̀ ó ti má lẹ̀ ní ìlú láti pè ẹ̀jì bájẹ̀ sọ́lẹ̀ ìgbàta gbogbo ẹni tí ó bá fẹ́ yàwó lẹ́ ṣọ́sibílìtì tó tẹ lọ́wọ́. èyí jẹ́kọ̀ọ́ tó ọgbẹ́ ní ìyàwó nìyí èyí ọmọ ń pèkélé kan ní àgbà ábínú business ọ̀gbà lára rẹ̀ tágbára rẹ̀ ká pé ọ̀rùn ti dé láàárín àwọn òṣèlú tán bá ti ń pé mẹ́ta sọ́ọ̀dì ṣe déédéé láàárín àwọn ẹgbẹ̀ta àmọ́ yìí clarify ìdílé kan náà ó ṣe gbé ìdá ṣe clarification èyí àwọn títà ìgbọ́n sí ìkọ̀lẹ́. Déédé lọ́bá ní àṣẹ déédé ọ̀nà méjì lérò. Déédé kan bẹ gbogbo ọkùnrin gbogbo sí lórí gbogbo àwọn ìyàwó tó lẹ́gbẹ́. Déédé kan bẹ kìí ṣe dandan pọ́lọ̀ máa fi ń rọrùn fún òun dáadáa àmọ́ tí ò bá ṣe ẹ̀dìdàn tó gbọ́dọ̀ sí ó dà láyé orí délé ìwò lójú ọ̀ràn yẹn gbogbo ìyàwó tó bá fẹ́ gbọ́dọ̀ provide ìdílé wọn gẹ́gẹ́ ní délé ilé ìjọra ó gbọ́dọ̀ provide ilé fún wọn àkọ́kọ́ ilé ìgbọ́dọ̀ máa ń gbẹ́nu lé ilé ìjọba òsì gbọ́dọ̀ máa ń ṣùgbọ́n ó lè ní ìwò gbọ́dọ̀ máa wà wọ́sùn ìyàwó tó bá fẹ́ bọ́ bá ṣe ara sọ pé ilé ìlú gbọ́dọ̀ ní òbìnrin ọmọ ara ṣe gbogbo ìyàwó tó bá ti jẹ́ bó jẹ́ bá ṣe ń lọ sọ́dọ̀ àwọn ilé ó jẹ́ gbọ́dọ̀ máa ń lọ àwọn ilé ìná and adé tí ìṣàmù kó tó sí ní àwọn abin tí mo wí yìí a àlẹ́ àdúgbò yìí ohun àdàgà àti ìbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n jẹ gbogbo wọn lọ́wọ́ kí wọ́n wọ́ orí gbogbo wọn ilé wọn ni wọ́n pè orí gbogbo wọn dáadáa ní alọ́lọ́rin tó jẹ́ dandan yìí náà àwọn obìnrin wa máa ń ta sí nípa gbogbo ẹ̀ gbogbo àwọn ìyá wa tí wọ́n bá ń fẹ́ sí lọ́kọ láya méjì ẹ̀yìn tẹ́ bá mọ́ fi wọ́ọ̀rù ní ta nínú ẹ̀ lẹ́tọ̀ọ̀ rẹ̀ ẹ̀ bá sọ kí ìṣèjọ rẹ̀ déédéé wíṣùláàmù wí àmọ́ ń jẹ́ ìyẹn máa ń jà tó ká fúyà equality lẹ̀ ní jà fún kí gíní ẹ̀ṣẹ́ àti kò sáàrí bẹ́ẹ̀ náà sọ pé èyí bá ilé mú níra àpò gàárì kan àtàpò rẹ̀ sì lọ síbí oúnjẹ tí ẹ gbọdọ̀ náà ó gbọdọ̀ jẹ́ àpò rẹ̀ sì kan àti àpò gàárì kan ọlọ́wọ̀ láyé lọ́kùnrin àwọn ará kò ráìsì lọ sílẹ̀ àwọn ará ike ọ̀dá ráìsì lọ sí ìbí ó kí ọ̀dá ráìsì lọ sí bí ó tó ní ìjẹ́ àti òtò oúnjẹ àkótó wà lẹ́ mo bá jẹ́ ìgbóra àtò mọ́ra ní àdénúra wọ́n láì tó make sense obìnrin tí máa ń dìmá dìbò ókè wọ́n fẹ́ wọ́n níṣù èyí ẹ̀rí náà mo ṣe ọ̀tọ́ èmi àṣẹ ìkan náà sọ pé ìyàwó mi ti tẹ́lẹ́gbẹ̀ẹ́ bí ní sọ bí ogún ọdún láti fẹ́ra wa ọmọ ti lọ bí méjìlá táà ti jọ ń gbé àjọ ẹ̀kọ́jẹ̀ wọn tó àwọn afẹ́ lọ rèé ṣe ìpalẹ̀mọ́ àbí ẹ̀kọ́ ah, àwọn afẹ́ jẹun ẹ̀rù sọ́lá àmọ́ra sọ́lá ẹ̀rù sọ́lá àwọn ìlú Masha Allah, alhamdulillah. Allah yóò wá sí ibi, ọmọ ọmọ àlọ́, àdìgbọ́lọ́dọ̀ ọ̀lọ́, ìbáyé sí ibi. Tọ́, ilé tí ń kọ ọmọ bíi méjì lágbẹ̀lẹ̀, mo wá rákò rẹ̀ sí ọjọ́. Wọ́n rí gbogbo ọ̀tún méjì sẹ́sì lọ́wọ́. Ìwọ náà wá ní gbogbo lọ ra àpò rẹ̀ sí náà, mo rà fún wọn náà. Ìwọ náà lọ́ máa jẹ́ ìlú àti ẹgbẹ́ ìgbà tí ó bá fi tó oṣù kan mo ti ní láti oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìfẹ́ nípa. Ibi àwọn ní méjì láì tẹ́jú ó tó ṣùgbọ́n sílẹ̀ ṣùgbọ́n òbí Ó gbọ́ ṣe ìgbà tí ó bá ti ní 20 gbogbo tó ra àpò rẹ̀ sí ní kéèlẹ̀ ní àrí. Ọdún ilé ń bá ti dọ̀ ti dé. Ààrí sì wá ní mo tó wá lọ́ra kò kàn ní ìṣọ́lọ̀ ìfún ìwọ́n tó ní gbogbo rà mí mo tó pápò kàn mí wá ọ̀ sí ìjẹ̀ tẹ́tẹ́ o ká tó tó rọ́pù ọlọ́ àwẹ́bẹ̀ ti jẹ yóò alákọ̀ọ́kọ́ tí wọ́n sì jẹ oúnjẹ ìdí ààfù àwẹ́lẹ̀ ti fi àpò méjì ìṣọ́lẹ̀ bí àpò kan jẹ̀ dé ààbọ̀ ó wá kú rẹ̀ ti àpò kan àtàbọ̀ lọ́dọ̀ ti ẹ òkòwé padà wọ́n ẹ̀ṣọ́ rẹ̀ jẹ̀mọ́ tó mẹ́bí sẹ́sì ní àjò òfin ìṣẹ́ láwọn èsì sọ tí ó gbé ìtẹ́ àwọn ọgbọ́dọ̀ jẹun ọgbọ́dọ̀ jẹun ẹlẹ́gbẹ́jù ẹgbọ́dọ̀ jẹun yẹn ní òfin ṣá ìyàwó ẹlẹ́ tí mo fẹ́ ó lè jẹ́ pé lọ́dọ̀ ti ẹ̀ ìwò jẹ tó pàá jẹ àwọn ẹmà àwọn ọmọdé máa ń sa oúnjẹ jẹun ẹ̀mí mọ̀ àwọn ọmọ ní pàǹdé àwọn ọmọ ní lómi àwọn ọmọ ní complex snacks oúnjẹ bí ẹnu amẹ́ríkà wárùmá yàdàwà bá wa tàwárùmá ló mọ́ ń jẹ́ tọ́ amẹ́rìwọ́ ìpínlẹ̀ ìwọ̀ àwọn ìyá wa ló tọ́wọ̀ dàgbà tí wọ́n wù kọ́ lọ́wọ́ dájú tó kó ìbọn mọ́ wù wọ́n sì jámọ́lá kọ́ ìtìyàn kọ́ ìjẹba tọ́ ilé ìṣẹ́ wá jẹ́bà tí ó jẹ́ ní ọwá ní irú oúnjẹ tí bá ti rà fún wọn ní ti máa rà fún òun náà yóò ti wá láti òun wá náà so equality wọ́n sọ yóò kọ́ ní ìsìláàmù sọ èyí tí ìsìláàmù sọ ni pé èyí gbọ́dọ̀ fèsì padà kọ́kọ́ èyí sì gbọ́dọ̀ fèsì pa tẹ̀lẹ̀ irú oúnjẹ tí kálukú bá wá máa ń jẹ àti tí ó kò kálukú jẹ àti wọ́ọ̀tì oníkálukú yìí gbọ́dọ̀ kọ́ sí ẹ̀yin ojú láti wá ìlú mọ̀há ẹ̀yin ìjà wa ẹ̀dàkùn ẹjá pọ̀ àárín ìlú ẹ̀kọ́ jẹ́ káwa náà mọ ìmáàmì fún tí ò kí ń ṣe àìsàn. a lè lọ bẹ́ẹ̀ lẹ́yìn olóògbé láti máa wẹ́ jẹ́nẹ́bà ó dá jọ ní ìwé ẹ̀mẹ́ ta láwẹ̀ jẹ́nẹ́bà lọ́dọ̀ gbogbo dọ́ta bá ti lọ jẹ́nẹ́bà mẹ́ta jẹ́nẹ́bà méjì ọjọ́ tí ẹ alìmọ́ jẹ́ jẹ́nẹ́bà méjì lọ láàrin ọ̀sẹ̀ ìjẹ́jọ́ sì ṣe déédé báyìí láwọn ìlàyé ọkọ̀ lọ́wọ́ ara àwọn déédé kìí ṣe kí ni tí è ṣe ọ̀nà àmọ́gbọ́kù ní bá wá ní kàfà rẹ̀ tí wọ́n ń sọ pé á jẹ́nàbà nígbẹ́gbó máa kàrà tó sọ́nà bá lọ orí ṣe agbóríwà nígbà pé tó ń dámọ́ ọkàn wà yìí ẹ ó sì máa ń lọ ó sì máa ń lọ pẹ̀lú dọ́kà bá ṣe wà. àbájú tí ó ti kọ́ ń tọ́lọ́ ní pé ó wá máa fún kan ní kan ó wá máa fún kejì ní tó jọ́ ara rẹ̀ eléyìí wá jẹun èyí wá pẹ̀lú eléyìí wá wọṣọ eléyìí wá rí ìwé ìwọ́n lọ sí ń kò báyìí. ẹ̀dá kò dàmá àgbàdo kálẹ̀ yìí káwá níyàwó jẹyọ ọ̀gbọ̀n wọlé sí ni wọ́n kò lè ní àdúgbà rẹ̀ ẹ̀dá wọn ẹgbẹ́ responsibility ni ah tẹ́lí tàwọn kalẹ̀ gẹ́gẹ́ tó bá ti wá sí mọ́sù mẹ́ta ó ti tọ́gbọ́ o bí ó ti mọ̀ ṣe lọ ìbá àtàwọn pààrù wọn ìgbà tọ́gbọ̀ pa ní títà rẹ̀ bí bọ́ọ̀mọ́ bá mú ti wá ń kó yóò ló mọ̀ fún ìbá tó mọ̀ fún bùkátà kẹrí template wà nù ó wá mú wá fún àwọn nǹkan kan tó tún so máa níyàwó ìjọ abáṣe níyàwó àti lánàá ẹgbẹ́ ìjọ bá ti ní bàbá àyàwó táwà náà tó ní bàbá bàbá ti mélòó bàbá ti méjì àwọn ìyá àyàwó wá ní láìsì kan pè wá pé àbá mo ní kákùnkùn mọ̀ ní ìdíwó tàbá ṣẹ́jẹ̀ àbá ìfẹ́tọ̀ ìwọ́n mọ́dún àbítọ́ wá ní aṣe ìpé bá níyàwó mẹ́rin ìyá ìyàwó mi àkọ́kọ́ lẹ́tọ̀ọ́ ó pè ní ìyá ìyàwó mi lẹ́tọ̀ọ́ ó pè ní ìyá ìyàwó kẹta lẹ́tọ̀ọ́ ó pè ní ìyá ìyàwó kẹrin lẹ́tọ̀ọ́ bùkátà pàtàkì ìgbéyàwó jẹjẹ ọ̀pọ̀lọ ìmọ̀ ń sọ ní ti bàbá bùkátà ní bá a bá ṣe é ọ̀nà ìgbà àti gbogbo ẹjọ́ níyàwó jẹjẹ ọ̀kan lọ́dọ́ tẹ́lẹ̀ méjì mẹ́ta mẹ́rin wà láì lọ́n ti bàbá bùkátà ní ọmọ òdùnà wa kú bẹ́ẹ̀ ọmọ òdùnà wa kú bẹ́ẹ̀ ọmọ òdùnà wa pọ̀ bẹ́ẹ̀. ẹ wá sàkóso lọ náà ó kú àwọn ọmọ ìyá lọ́kùnrin tá a bá ti ń ronú nípa afẹ́ níyàwó ìtẹ̀lé ọ̀sìn lọ kọ́kọ́ ronú bùkátà ti lẹ́yẹ̀ rẹ̀. ronú bùkátà ti tó so mọ́ ẹ̀sìn bẹ̀lẹ́yìn ọ̀pá ó dún kí ni ojú òjò lọ́wọ́. ọ̀rọ̀ ni kọjá àwọn àwàdà kan báyìí tá a mọ́ ń bára wa ṣe tá a mọ́ ń tira wá sí ilẹ̀ wá ń ṣe ọjọ́ ìjẹ́ ní àà kọjá abẹ́ o ṣọ́ọ̀ṣì ní kí ní àwọn ìlú àrẹmọ́ ní ṣọ̀rẹ́ o ti á pọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ ìlú láti pé ẹlẹ́ẹ̀kejì náà ilé nìkan náà ló kùn àìjọ́ ń ṣọ́ ni gbogbo àwọn ọ̀rẹ́ Ànádà náàbí bá lè máa sọ báwọn ọ̀tọ́ tó kù káàtà tó bèèrè yányá táàfẹ́kẹ́ ṣe ṣìná, ike ya máa ṣàrọ̀ ṣàbá tó jẹ́ ìpé lórí kọ̀díṣàn pé wọ́n lè sàtọ́ àmì ìkùnmù ìbá àjàfàlì ẹ̀ẹ̀kẹ̀ẹ́ ọ̀pá. Tí bá jẹ́ pọ̀dọ̀ gbọdọ̀ ní kápá àti lè náwó lórí ìyàwó, ọ̀dọ́ gbọdọ̀ ní kápá àti lè ṣojúṣe lọ́dọ̀ obìnrin, òun ló tó lè níyàwó àkọ́kọ́ tí ó fi máa paṣáwà ara rẹ̀ Ah, ẹni ó ti níyàwó kalẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ condition ti gbọdọ̀ tó ń gbé lórí jẹ́ ẹ̀yọ́ ọmọ ìyá wa ẹgbẹ́jà kan ti bí ìlú ẹgbẹ́ náà wò gbogbo àwọn ọ̀rẹ́ mi láti ṣe tán pàdáì ó bá dórí jẹ ìwọ̀n ní láti ṣe ojúṣe ní o ó wá tó kú kíní kan tó wà sáàpèjì ṣe rí kíní làwọn wí ọ̀fẹ́ níyàwó jẹyọ kan lọ nígbà míì ọ̀dùnwó wọ́n sì tọ́jú àwọn àbá àwọn àbóòsọ̀ ọmọ pé mọ́tẹ̀lẹ̀ ọ̀ṣùgbówó kódà bá rí sọ mú ẹgbẹ́ òtò túnmọ́ ní ìwé jẹ́nẹ́bà tẹ̀lú àwọn olùsọ́pọ́lọ́ ọdún àpapọ̀ sọ wọ́n ó ní àníwọ̀ ìṣẹ́ mọ́tẹ̀lẹ̀ sí ó dájára rẹ̀ ní kí lọ́pàá tí wọ́n ń ilé kan láàbùn sọ pa rẹ̀ ó ló ní ilé kan láàbùn pè ní àìṣẹ́ ìgbìmọ̀ àìṣẹ́ ìgbìmọ̀ gbogbo ẹni tí ó bá kó bèèrè méjì mẹ́ta pàdé ọpọlọ rẹ̀ ó gbọdọ̀ kó yóò mọ̀ ṣiṣẹ́ ó ní orúrọ̀ wa ọpọlọ rẹ̀ sí ṣiṣẹ́ lẹ̀ yóò mọ̀ ṣiṣẹ́ lẹ̀ ah! àwọn obìnrin lọ wò àwọn obìnrin náà ẹ̀ mọ́ta ah! náà ibi ròyìn wọ́n gbọ́nsẹ̀ ni alábìlá àti ìrẹ́ni tó lè kó náà káyọ ọkùnrin lọ yányán tó tó kí ni ó sáwọn obìnrin wọ́n pọ̀lọ̀ pọ̀ ìròyìn pé ọ́ fi máa rìn jẹ́mọ́ kọlu wá mẹ́ pé á àṣímú ti pẹ́ fi ń gbé gbogbo ẹni bá fẹ́ níyàwó pẹ̀lú nǹkan lọ fún ọ̀sẹ̀mẹ̀ àbúláyìí ṣọ́ ẹlòmí ń bẹ ìwọ àtìyàwó rẹ tẹ́ ìjọ ń gbèrú èyí tí ẹkì máa tí adẹjọ́ lè pé mọ́sùgbẹ̀fẹ́ ìdè yìí tọ́wọ̀ bá fẹ́ kó wà dàkàtì wáyà ẹlòmí bẹ̀rẹ̀ nígbà tó bá nídìí ẹjẹ́ ohun tí ilé kan tàbí kàtòbí lọ ọ̀pọ̀ wa káfẹ̀ mọ́ lọ́rọ̀ ló ṣíyọ wà wọ́n bá wa ń bẹ́ kálẹ̀ sáti tún mi dé bẹ̀rẹ̀ àmọ́ bí ní ó tẹ́lẹ̀ ṣe ìjàdọ́lẹ̀ tẹ́ta tẹ́ ìdí tí ó rọ̀ wa pé ẹjá rogó sáti dì ìtẹ́ta ní ìṣẹ̀lẹ̀ bẹ̀ ẹ̀rù ṣe làbẹ́wà àgbẹ̀míṣọ̀lá. Pípọ̀ tí dájú jáde láyé ẹjẹ́ lè ìyàwó mélòó náà lẹ́sì fẹ́lẹ̀ yàwó àwùjọ. Àdáwò. Jẹ̀mọ́ tó bá àdá ń gbọ́wà sí ìjà wọn bá wa rẹ̀. Ogun àjẹ̀wọ̀ ìdá ń gbọ́wà sí ìjà gbọ́wà sí wípé ẹ̀yà wa kọ̀ bí dá àwọn àtìyàwó kan wá jọ dùn kéré kan ní orí àdánwì. Ká gbọ́ rí? Ǹjẹ́ pàtúmọ̀ rẹ̀? Àdánwò fẹ́lẹ̀ àwọn kankan lè yàwó ìjà. Kì í ṣe ìjà gbọ́wọ́ sí ẹjá wọn kí ló dé ó ṣe níbẹ̀ ìgbẹ́ ẹjọ́ ń pè ọ̀tìdá ẹjá wa lọ́wọ́ oúnṣìlè náà ìyàwó tàà mọ́ kẹ́kẹ́kẹ́ káàrí kẹ́kẹ́kẹ́ nǹkan kó kàmúlé ọ̀dìyàwó obìnrin ìyàwó ànábì sáńpẹ̀ bá níwú níyàwó a tó mọ̀ sí ah

ọ̀rọ̀ yìí ayé àwọn ọmọ tó ìlú kan ní ìṣẹ̀lẹ̀ sílẹ̀ ọkọ̀ fẹ́ fẹ́ yàwó ní ẹ̀sìn onáà mọ́ ní wọ́n sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀rọ bá rí sísà mọ́kọ̀ ní ìwọ̀n ìjẹ́lẹ̀ ṣúọ̀ pé ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ bá aláyà fún méjì rẹ̀ kàndá fún méjì rẹ̀ ìjẹ̀mọ̀ ẹ̀jẹ̀ láwọn ṣe wọn fún ó ṣe wọ́n ní ìṣọ̀pọ̀ ángílẹ̀ dáadáa kankan. Àṣẹ́ àbú rẹ̀ lóòtọ́ àti títà ní sọ̀rọ̀ pé àtàwọn náà sọ títà ní dákùnlọ bá bá rí títà kan wọ́n lè ẹ̀. Bí ìwá wò pé àjẹ́kùnkùn jẹ̀ ní sí Ló bá ń gbọ́ ìtàn wá rí táàfà àbúrà jáde ti wá rí wọ́n rí pé nígbà ń palẹ̀ máa gíní kẹ̀lá ní ẹgbẹ̀ tí wà tó ṣẹ́ ìgbẹ̀ inú bẹ́ wà lè tí wà náà irú tó palẹ̀ mọ́ bá nílò ìlọ́dì kan ní ohun ojú ọgbẹ̀ fún láìkí ìbò ti tẹ́wọ́ fún ọ̀rẹ́ rẹ̀ tó bá pé ọ̀rẹ́ pé bó náà bá àṣọ́kọ́ yìí tó ní báwọn lọ ah, yóò gbá jẹ́ yóò ní ààbí ah, tí mo jẹ́ ìwọ̀n ìrọ̀ ní gbogbo ti sí sáàtọ̀ lọ́dọ̀ fẹ́ ẹ̀rẹ́ ní oṣù tó kọjá náà lẹ fún mi pé wọ́n ní jù kàtítì ìdíbà ó ti fẹ́ yàwó léyàwó rẹ̀ kódà kó

àdájọ́ tó wá pẹ̀rẹ̀ tó wá tó di ìtẹ̀rẹ̀ tó yá ẹ máa bá ń pè lọ́dọ̀ lágbájá ọ̀rẹ́ ìyàwó ìpè ìgbà wá bí àlàwà ìjàpẹ́ ìpè àbá. Àbájá aláàfẹ́ jowú àfẹ́ jowú. Ṣébọ́ ti kúndá àwádá kúrísí ni a àdájọ́ ìdàpọ̀. Inni

òun náà ló bí ma fún mi wà ló ṣe kòtò mẹ́rin ha ọjọ́ rẹ̀ mo ti wọ́n mọ́ àná yóò sọ̀rọ̀ láti lè ní búdà lára àìsàn pẹ̀lẹ̀ àmáàdínẹ́bí ti stripe omi tí ìfẹ́ yẹn tó so papọ̀ mọ́ jẹmọ́ ẹlòmí náà bẹ̀rù wa kọ̀dídá kọ́ ní bẹ̀rẹ̀ lẹ́nu kan kọ̀dídá òdíwájá yìí mọ́ àbí ẹni tí ó sì dà ní kọ̀dídá ọ̀lẹ́ ìlú àmọ́wọ̀n náà lè lẹ́ni tó ṣe pé irú rẹ̀ àjò kọ̀dídá pẹ̀lú àgbẹ́bí ó tọ́ rẹ̀ àjò wà àti ọ̀dá tọ́lọ̀ ọba fún wọn náà ní ìlú rẹ̀ táwọn àbá àbá ń gbọ́mọ̀ wọ́n lè gbọ́mọ̀ rẹ̀ pé á ah, kò bá sì ta ohun tí ń tó wọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rẹ́ bá sì ló máa gbọ́ báyìí tó ní gbogbo bùkátà rẹ̀ ní kí ń bọ̀ nù oní sọ́ọ̀tì láìsí ní ayé rẹ̀ àpájọ́ ah, ìmúbù sọ́sí yóò àà tẹ́lí sọ́sí ìmúbù aláṣẹ́lẹ̀ sí yà ah. ah, lámbá yìí wọ́n bá ilé rí ìmúbù sọ́sí ní ìtọ́ láti wọ àti ìdí pọ̀ ilé ìyàwó jẹ yìí ìlú tí máa òun tọ́ ní àbá ló gbó ìwọ́n tó gbádùn jẹ lọ òun sì mọ́ gbádùn jẹ ìwọ́ lọ gbó ìgbó rẹ̀ ní ìlà orí rẹ̀ àwọn ẹ̀kọ́ olórí sábàbí rẹ̀ bàtà rẹ̀ oní ọ́njà rẹ̀ láti ọ́njà rẹ̀ láti online owó àwọn ọmọ ilé ìwé onímọ̀ bí kí lẹ́tẹ̀ ń gbé ìṣòro tó kọ́ wọ́n ní àti tọ́ lọ máa ń ṣe. Ààrẹ ọlọ́ni máa ń ṣe.

ìtọ́lọ̀ fún ọ̀nà ẹ̀dàkùn tó gbọ́ àwọn brọ́dá ẹ̀dà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ ló pé kí ní ìwá àmẹ́rin àti ìmọ̀ sí gbogbo tẹ́ṣù pé wá ẹ̀ṣẹ̀ pé wá bí fọ́wọ́ ìjà kìí ṣe wọ́n rán wọ́n rán káàkiri gbogbo ilé ilé ẹ̀dà onígbẹ̀yàwó pé gbogbo ẹ̀wà ń gbóná ẹwà rẹ̀ ló mí ó tọ́ ọmọ ní sí láàrin oṣù mẹ́ta náà ní ẹ̀kùn gbọ́ tọ̀láàk tọ̀láàk ní ìlàwà náà ní ìmọ̀gá ìrọ̀gbọ́n ọmọ náà àríbọ̀ ní ọgbọ́n ní bí olóyè àwọn ọmọ wà ní ọdún ní bá mú nínú ọdún láti ní bá mú pọ́pọ̀ nù àwọn ará àjọ́ ní ìfòmí tó pẹ̀lú yẹ̀ lórí lórí fóònù láàrín tí mo bàmú ìgbóòmù ìgbẹ̀jọ́ lórí fóònù náà táà túbọ̀ wà lọ

ẹmọ́jẹ́ aṣọ́ ní gbogbo èèyàn tí ń ṣe èmi náà fẹ́ ṣe kí ni èmi náà fẹ́ ṣe ọjọ́ ṣe ń lọ ọkọ̀ tọ̀tọ́jú àwọn obìnrin wa náà onítọ́pì kì í pé ìṣòro ṣíró wọ́n ní responsibility for gini for men and understanding for gini ẹ̀yin ìyàwó wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àbúrò wa lóbìnrin kódà ní ilẹ̀ ìgbésí tó mẹ́rin àwọn náà ti fi lọ́dọ́ pẹ́ ìgbà ọmọ ẹ̀yìn ẹ̀yọ ọmọ wa a wárahàmà ìgbòdí lọ́tí ṣe tó tó àbílọ́ tó ma a kò ní àwọn ń lọ ẹ̀yìn lọ́tí àmà ní ìdára ẹ̀ Àjẹ́lọ tó wọ́n aláwọ̀ sọ ilẹ̀ tọ̀lá. Ẹwà tó wà ní ẹgbàfẹ́ ìwọ̀n wájú fúrẹ̀. Ẹwà tó ẹgbàfẹ́ wájú fúrẹ̀. Ẹwà tó fúrẹ̀. Ẹnìkan lórí wọ́jọ́ tán ló bá ṣọ̀rọ̀ pé jíjú ló dé Àwọn obìnrin wa, àwọn bàbá àtàwọn ṣíkọ́ obìnrin. Àà ìyá wa ẹ̀gbọ́dọ̀ ẹ̀kọ́ rí. ìyàwó wa ẹ̀gbọ́dọ̀ ẹ̀kọ́ ẹ̀yà jí wa ẹgbọ̀dọ̀ tọ́jú ẹ̀yà àbúrò wa ẹgbọ̀dọ̀ tọ́jú kódà ẹ̀yà ọmọ wa ẹ̀yìn náà kọ́ ẹgbọ̀dọ̀ tọ́jú láti gbé ìdí ìsìláàmù mú wá ìdìbò fi ní lára ọ̀láì ìrìn lára tá a bá gbé e kalẹ̀ ta ló jẹ kó máa àánú tí ń bẹ́ ní ìdójọ́ ìlú Wọ́n ra ṣọ́gbé ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ wá expansion ìgbẹ̀lẹ̀ àwọn bá wà rí lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n tẹ́ tí obìnrin bá pọ̀ lẹ́ àkókò obìnrin pọ̀ lẹ́ lọkùnrin lọ èsì ò bá dà fẹ́ra wa ní ìsìlẹ́ta yìí ìta ni ó mọ̀ fẹ́ àwọn tó kú kéèsì tí ó wà lẹ́ kéèsì tí ó wà lẹ́ yóò jùrù tàwọn ọ̀yàwòrán mọ́ àyójúwọ̀ láyé òṣì lámọ́ fẹ́ra wá méjì méjì mẹ́ta mẹ́ta inú tó láìkì ó máa ṣẹ̀fẹ́ mú jàrùdà rẹ̀ ẹkàn ìmájì ní àdúgbò kan nínú síìtì kan káàmà ní kí gbogbo ọkùnrin tí bẹ́ẹ̀ wọn tógó jù nínú síìtì kan àwọn aka obìnrin tí bẹ́ẹ̀ nínú síìtì yìí àwọn obìnrin ọgbọ́n méjì mélòó 200. Reality náà gbájú ayé lónìí. Ilẹ̀ bá fi rọ́pù ní ogójì, obìnrin ló lẹ́sì tí ọgọ́rùn méjì lọ tí ó bá ti rí ẹ. Káwàlá anígbàmọ̀ ọjọ́ yọ kan, èyí náà sọ pé ta ní òjò àwọn tó kù, àní kéèsì yóò padà wá lẹ̀. Reality náà parí yóò kọjá ta ní òjò wọn. Wọ́n jí rẹ́bùsù, ogójì. Torí pé táwọn bí pọ́ǹsì bá wọlé ọkọ̀ ó wá fún 160 nígbà kan wá gbọ́ pẹ́sì kan àbí àṣà kan ìpé wá ní ẹyọ kan ní láwùjọ ọ̀fẹ́ àwọn ṣíṣe ó padà wá fún àwọn ìtọ́gbé ẹwà kí làwọn ó ṣe ṣe mọ́ bí sí láàkà padà tọ̀kùn àwọn yóò ọgbọ́n ni ó dá ní ohun wọ́n tẹ́kẹ̀ sọ́kọ́ ní ohun wọ́n tẹ́kẹ̀ síyàwó ní ohun wọ́n ṣe síyàwó sọ́kọ́ ní ohun gbogbo àwọn tí bẹ́lẹ̀ ọkọ àwọn ẹni tí ń bẹ́ǹta ò ní láàrin ẹ̀kùn dáṣì eré tí wọ́n mọ̀ sáàbíbò làwọn ṣe lè wọn mú káwọn sì ta ìbò wọn ṣọ́ṣìlọ́kùnrin tí wọ́n bá ilé tí gbò sẹ́lùmí ìwọlé ó lè mọ́ di ẹ̀rù mọ́ ṣàwárí ìbọ́ wá wọlé náà òun náà wọlé ní ọkàn ṣe ló ṣe kiri tàwọn ọkàn yóò balẹ̀ ìbọ́ náà bá ti lọ́dún márùn-ún mẹ́fà àwọn tó ń tẹ́lẹ̀ káwọn òsì ìdíbì kankan lọ́nà ti ṣẹ́kù pé àá ìwọ náà sì lọ ọkùnrin díẹ̀ tìbí ráfásù tó wọ́pọ̀ tó tá gbá lọ́wọ́ rẹ̀ tá gbé fún kódà tó bá padà jápé kánmọ̀ jíra wọn gbé lọ rí para wọn sí ugbó nígbà bá palọ́mọ ló tó padà wẹ́lò mí tó fẹ́ ní ààrẹ wa ẹ̀dàkùn kéèkì kọkàn bá lè ó wọ́n wà tó ayé ìgbàgbọ́ àwọn ẹjọ́ tó wá ilé ilé ọkọ̀ yóò mọ bí mọ́ àwọn ọmọ wa mọ́ tàbí ẹjú òde bàbá ẹ̀wọ́ táwọn bá yóò nígbà táwọn ọkùnrin kọ obìnrin ìdánubó fẹ́ tẹ́ ti responsibility rẹ̀ mọ́ ẹ̀yìn obìnrin ẹjọ́ tán bá ní tàbí ní ìkúnlọ́wọ́ tó ràn lọ́wọ́ jú tó ṣéèkù yí kúrò níbi ìwàkíwà tẹ́ẹ̀ bá bẹ̀rùn nínú ayé ẹ̀yìn ọ̀. ìjàkúdà lẹ́tà tí ò bá sípà ní méjì bẹ̀lá. tẹ́wọ́n àwọn tàwà wí ní sí àwọn ẹni tí wọ́n sì ń bẹ láyé láyé mú. àti ìwá sí àwọn obìnrin kan yóò làwọn ẹnìkan kan kú àwọn ogun ẹlòmí ìmọ̀ ti gbogbo ọmọdọ́ ogun ọdún wọn ẹlòmí ìmọ̀ ti gbogbo ọmọdọ́ ojú ọmọ ọgbọ̀n ọdún lọ ẹlọ́gbọ̀n ogun ọdún ọmọ ọgbọ̀n ọdún tó ní ìgbòdágbé kò ṣe dálé moṣú ṣe dálé moṣú abáwágbà àwọn ìlú náà gbòdá bá mọ́ fi wọ́n há tí ò bá sí ká mọ́ fẹ́yàwó méjì mélòó ìgbẹ̀ta àwọn tí ìsìlámù pọ̀ sí dágbẹ̀ẹ́ ó jẹ́ ní báwọn brọ́dá ìgbóòdù ọlọ́lọ́ta àwọn kó yá àtàwọn tó kọ́kọ́ àtàwọn tó kò lè ọkọ̀ àti ń jẹ̀wọ́lẹ̀ láwùjọ tó padà ń sọ àwọn tí ẹwọ́ bà náà yìí wọ́n ti padà ń sọ wọ́n ti tó tó báyìí

gbogbo ìwọ́ láṣìṣẹ́ ẹ̀fọ́n tí àwọn ọmọ kéèkéèké ẹjọ́ jẹ́ mọ́ sí wọn ohun dáwọn ẹgbẹ̀rún ọlọ́run pẹ̀lú rẹ̀ ohun ẹgbẹ̀rún ọlọ́run pẹ̀lú rẹ̀ ohun ẹgbẹ̀rún ọlọ́run pẹ̀lú rẹ̀ o ẹgbẹ̀rún ọlọ́run pẹ̀lú rẹ̀ ohun ìwọ bọ́ bá ti mọ́ pé ọmọdé kìí tọ́rọ̀ tó o sọ ọmọ rẹ̀ fíẹ̀ ìwọ ló ọjá sáǹkì ẹ̀kọ́ gbọ́dọ̀ tọ́rọ̀ tó sì sàlàyé rẹ̀ Ọjọ́ ìgbọ́n sáwọn òbí rẹ̀ gẹ́gẹ́ ni. Àá, torí pé tí wọ́n sọ pé kò tọ́rọ̀ nínú orí yẹn, nature wọn ni,

àwọn àti pẹ̀lú ọ̀nà ti mọ̀ pé ṣe kò tí ìdé mọ̀ pé kọjá ọmọ tán ń lọ ìwọ́ maturity kan ti sẹ́kìn sí wọ́n lára ó wá ń retí irú maturity yẹn lára ọmọ 18 years you must join it àwọn mani òun mọ́ ni a ní ti jẹ́ lónìí ẹ̀wọ́n tí mọ́ sọ lórí àrà òní èyí ò fẹ́ òun ọmọ yìí máa àti ó dé àìsí lọ́rẹ̀ ilẹ̀ tó lókè náà wá àwọn onífìyí mọ́mọ̀ sọ fún ní kẹlẹ̀ mẹ́fẹ́ àwọn yóò dé olóṣù tí ó rú dọ́mi ẹlọ́bà aláìsí wá ẹ́ kí wọ́n pé àìsí àpòlí oògùn mo ní àmì aláàbà bá tẹ́jẹ̀ sọ́dọ̀ ìrìnàṣì wá

ẹgbà kílẹ́ta ń rí ẹ̀rọ ìgbà láàrin ẹ mọ́ sọ gbogbo mọ́ ọgbọ̀ wa wọ́n rúkùn dáná àwọn ojú kó lóòrùn ìlú tẹ́lọ tí wọ́n ti láàrin fún wọn inú ọgbọ́ bá ti lóòrùn fẹ́ fẹ́ mi ìwọ́ fẹ́ fẹ́ mi èmi àríwá wo rẹ̀ pé mo wá mo fẹ́ kí n fojú sí fojú sí bò ó ayé rẹ̀ ò bàjẹ́ ayé rẹ̀ tó sí bí ọlọ́run ẹ̀dàkùnkù ní ọlọ́run ẹgbẹ́ ìyá wa àti bàbá wa ẹ̀yìn gbogbo ha èyí wá ń tó máa tó lè tẹ́wà tó bí kí nígbà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ike rọ̀wá ìdí àtàtà wọ́n ń pè kí nígbà ìyá wa lónìí náà lẹ́yìn ìwọ orí ní olórogún yẹn ẹ̀dàpọ̀ ẹmọ́jọ wọ lórí ṣùgbọ́n ẹ̀dàpọ̀ ẹmọ́jọ wọ lórí ṣùgbọ́n àwọn ẹlòmí ìròyìn ọ̀gbọ́n tó sàáàd ní kí ní ìgbà tí ó jẹ́ nígbà tí kí ní ògbóná wọ́n wá pè ìyá ìyàwó wa mú wọ́n bá ń dá sí ìyàwó náà ló sọ tó ṣẹlẹ̀ fún ara rẹ̀ ọmọ wá bẹ́ bẹ̀rẹ̀ yá ní ah, àbá àbá ọmọwọ̀n ní ìlú ọ̀rọ̀ rẹ̀ ìyá sì kọjú ọmọ rẹ̀ pé wá dápọ̀ rẹ̀ fẹ́ bẹ́ ìlọ́wọ̀ ọtí ah. àgbọ́ ọlọ́tí ni àbọ̀ ti dátàrí àbá àti òsì ìwà tẹ́lẹ̀ ìwà àwọn ọmọ aláìsí Ìjẹ́mọ́ ti ló bẹ́ àwọn alágbò kan bẹ́ẹ̀ ilẹ̀ ìjọ́rọ̀ ọdún láwọn ti bá dáa. Kẹrí lè kó, àwọn ọmọ tí mọ́ ti yà àgbó lọ́rọ̀ tó àgbọ́ ọlọ́tí, àwọn ọmọ tó ti yà nǹkan náà mọ́ ti yà àgbó, ó wà àwọn sínú kòrò, ó ní bá sí mọ́ ń wà. Ẹlòmí náà àwọn dáa ń pèsè oníjì Ìgbà àbá àfẹ́fẹ́ ìyàwó ẹlẹ́ ló bá gbọ́ pé àbá àfẹ́fẹ́ ìyàwó ẹlẹ́ kí ó bá sọ fún wọ́n lé pé ẹ padà ní tẹ́gbọ̀n rẹ̀ àbá ní ṣúnà ní ṣúnà ní ọgbọ́ àbá àbá jẹ́ lọ ọdí ṣúnà ní ṣájú àmúlò ápùlù ìgbà ó bá ti ṣe bí ẹni tí ó rẹ̀ yọ lọ́sọ́ ní gbogbo ìpínlẹ̀ àṣírọ̀ tẹ́lẹ̀ lọ láàrin ọ̀nà jínígbẹ̀ ọ̀nà lápapọ̀ ẹ̀ mo ní fíìsì mo ní lọ́gbà àbábá gbogbo ìdíje àṣífà àbábá mọ́ mọ́ aka gbọ́lẹ̀ gbọ́gbọ́gbọ́ sàrábù àríkù àríkù sàrá ẹ̀lẹ́ bàbá rá ó bá wọlé tó bàbá ìyàwó tọ́bẹ́ sí lọ́nà akúrù náà ní èkú àjíbọ̀ ẹ̀hún bàbá wá ṣe ní ọ̀rẹ́ ọmọ àwọn ló wà ní túnbọ̀ ọdún nìkọ́ Rashida ààyò bàbá Rashida kọ́ gbogbo wà kúrò àkùnmọ̀ ní ẹ̀yìn mo wà ní ẹ̀ bàbá tẹ́rí mi ọba sílé kọ́ gbogbo ẹ̀wọ̀n kí ni dáadáa tẹ bá lẹ́mì ọmọ yín ló gbọ́dọ̀ tọ́dọ̀ ọkọ̀ mi òun sàlámù àríkọ̀. Àbá, kálẹ́yìn ni bàbá àyàwó ilẹ̀ ló ṣe. Nígbà bá wá sọ mú ní láti ṣú ọ̀pẹ ìtẹ́ ẹ̀ṣọ́. Títà kan àwọn títà ìwà lè ṣe bẹ́ẹ̀. Kílẹ̀wì, wọ́n ni kó dájú ẹwọ ojú mi dáadáa ọmọ alágbòrò ẹni kí náà kò tójú rẹ̀ dáadáa bẹ̀ẹ̀bá ní ẹ̀mí ẹlọ́kàrí ò wá lẹ́mí ọmọ rẹ̀ ló ápùpùpù wáyé òwáyé òun àbá àyè rọ́mọbìnrin olè bẹ́ẹ̀ èyí ṣìrò bá ìtẹ́lẹ̀ ọkọ̀ dẹ̀ mọ́ tí ó mọ́ kù lẹ́yìn lọ́mọ̀ mọ́ rórí ní pé ta mọ́ wá bẹ́ẹ̀fẹ́ báyìí gbogbo ti bẹ́ẹ̀bẹ̀rẹ̀ lẹ́yìn ọmọ mẹ́rin tọ́lọ̀wọ́ bá mọ́ ṣàánú ẹni tí ó bẹ yín pẹ̀lú ọmọ mẹ́rin kò lè jẹ́ ní tí ò ti ìgbéyàwó àbí àṣọ́rí àwòrí àtàwọn àbáwà ní abáyé ìṣẹ́ yìí ẹgbẹ́ bí ọmọ yọ ọmọ tó jíjẹ ìwá pé ọmọ yọ ọkùnrin pẹ̀lú tú ó wá náà bẹ́ẹ̀ mú yàgbọ́bá ó wá mú mú wá ó mú ìṣúra ọmọ lẹ́fà ó mú ìṣúra ọmọ tá sí ẹgbẹ́ àtàwọn ọmọ ṣe ó ọ̀dọ̀ bí i ṣe ẹ́. ọ̀dọ̀ bí i ṣe reality ni reality ni tí ẹ̀ka kọ́ bá fẹ́rù bẹ́ àbáwàpáwà tí wọ́n ló pòyí tí káàkiri ti níyàwó kan níyàwó pé tí ó dáa lọ bí ní oṣù wà sí gbogbo ah, ẹ̀kùn mọ́jẹ̀ sí ìyàwó ìjọmọ́ ìlú agbọ́pọ̀mọ́ tí orí náà ẹ̀dápò ẹ̀fẹ́ ìdápọ̀mọ́ tó ẹbí ṣẹ́ṣin wọ́n fi wọ́n lọ́ọ̀ṣẹ̀ lẹ́ni ó fẹ́ lòmí láti ẹ̀sùn méjì ní ọdọ́ rẹ̀ àṣílà ìjẹ́ àwọn àmàrà pọ̀ ní ó dáma sí Lóòótọ́ orin máa ní gẹ́gẹ́ wá ń sọ, tọ́kùnrin òbí ẹ̀wà pẹ̀lẹ̀ bí ìjọ fẹ́yàwó lẹ́gbẹ̀ẹ́ ìlú àpàá, owó ilẹ̀ ìsànà tọ́rá tùgbọ́n kò ní jẹ́ gbàgbẹ́ ìbẹ̀rẹ̀ ní mọ́ ń gùn wá ìbẹ̀rẹ̀ ní mọ́ṣe kí ni ìmọ̀ ń gùn wá àwọn ṣíṣà tó bá súnmọ́ mi láwọn ọmọ kí wà báwọn agbọ́wà sí àbáwọn olùfẹ́ tí wọ́n bá dé lọ́pàá rúgbọ́ ẹni ọmọ á tún bí lẹ́mù bẹ́ fún ìmọ̀ràn ọ̀hún sáàfà àtẹ́tẹ́lẹ̀ tí wọ́n ìtàlẹ̀ ìmọ̀ wọ́n bá jùlọ wọ́n pa wàhálà mọ́wò pápá àti kóríyà ẹni kóríyà rẹ̀ ó fẹ́ tọ́ sí ìlú ọmọ tí wọ́n wà sí láti ìgbà tí mi ìbá ti gbé níbi ọba dáa gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá gbé ìlú àti wá níbi tó dáa tó bá ṣọ̀pọ̀ ọmọ náà dá tó mọ̀ náà dá ọmọ ará mú tó mọ̀ múra sí ọmọ lé tún ṣe tẹ́lẹ̀ tó mọ̀ tún lé ṣe ọwá mọ̀ gbogbo ẹ́ tẹ́lẹ̀ wà mọ̀ ṣe gbogbo ẹ̀ sọrí ti pọ̀ kò sí gbogbo dáadáa tó bá ti gbé lọ lọ́dọ̀

ìwọ́n lọ ń padà mọ́ sí wà sí gbogbo á àbábàṣmán kò mọ̀ yẹ kẹ́ mọ́ orójọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kùnrin ọ̀rí tó kọ̀ mọ́ kọ̀m̀pẹ́ ni pé aláàrẹ pọ̀ náà ìmọ́ tó jìdè nínú wà ní àmásùgbà àwọn ọmọṣùgbà ọlọ́run bá ní ọlọ́run tó lẹ́yìn sí àwọn ọmọ àgbà ọmọ wá bí i ṣe yẹ̀yẹ̀ àbá tó bá rìn nígbà tí wí ìlú tó rí gbogbo àwọn ọkùnrin tààtàn sí ojú wa máa ń padà ń wálẹ̀ àbójú ẹ̀ wálẹ̀ ìgbẹ̀ náà sọrí kọ̀pléè kan láàmọ́ ní lórí nígbà mí lórí o ó lè jẹ́ tọ́kọ́ wò lára kẹrin yóò ti lẹ́ni tí ń bọ̀ ní kìrí kan tó wò ní ṣe ma ń bínú pẹ́ bínú sọ́rí ó ní tọ́ níní òun náà lálẹ́kù tó náà ní tí wọ́n náà ṣe kí ni yóò ní adéṣù jẹ́lẹ̀ padà jẹ́ ń tọrọ pọ́ nínú náà ṣọ́ọ̀dẹ̀mọ́ ọ̀pọ̀ èmi ti rá àfáà náà ní àfáà náà tó nílé náà oníṣọ́ ibẹ̀ wà sí ọwà àti ìyàwó náà ní pọ́bẹ̀ àwọn àwọn àti ìjọ́

àrígbìlódé ah sọrí ìdọ̀gbẹ́ ẹgbẹ́ rẹ̀ tó sọ gẹ́mọ̀ pé èyí tó fi dáa tó lọ ó ti ṣọ́nà àti ìrọ̀lọ́ ọ̀rẹ́ àbá ilé ó ti dáa yíó ní àhàn ah, pé ah. ìyá kí ló máa gbá lórí ah yóò bú ẹgbà ṣe ah. ẹ̀yọ́ ìyàwó wa ọkọ̀ nígbẹ́ tẹ́lẹ̀ ìpẹ̀lẹ̀ ìpẹ̀lẹ̀ tẹbá rò pé ẹni tí ní kan bẹ̀ẹ́ tí ń pọ̀ sí ìbára yìí torí tí ń ṣọ̀pọ̀lọpọ̀ inú tẹbá rò pé èyí wo wà ti bẹ́ẹ̀ ni yóò di àmẹ́yìn náà ṣàtúnra ní ti òun náà ń jáde ébù kan pọ̀ tọmọ ló padà tó rí àwọn àlùfáà wa pọ̀ ètò ìlú oṣù ní gbogbo wọn náà láti ọjà tàbí ní ara wọn wọ́n ti wá tani ló lówó pé àwọn ìbéèrè tó pọ̀ nílẹ̀ ọ̀pọ̀ tí wá ń pọ̀ mo fẹ́ láti ṣàǹfààní lára àwọn àlùfáà wa tí wọ́n ti pọ̀ pé ọmọ wọn ti bàrà wọn fún oṣù bẹ̀rẹ̀ èdè àtúnṣe ọ̀gbọ́n lẹ̀ fún àbí ọ̀ṣiṣẹ́ àbùdùnàfà àbùdùnàbí kí mo gbà. Àwọn àṣẹ ìmọ̀jì àbúlẹ̀ bí ọlọ́ba tí wọ́n ní ọ̀ṣun lórí. À ń gba àtọ́lì ìbọ̀ àwọn àlùfáà wà ní wọ́n fọ́nà bá ṣe dáadáa fún wọn. Wọ́n bá wọlé tán wọlé lẹ́ẹ̀kan irú ìlú sì kò ara àti ìgbà dáadáa ló yẹ káwọn ọdún ní àwọn àràbà tó ń gbówà òwe ìgbé náà ọ̀gbọ́n náà ló fi wọ́n òwe ìgbé náà. Lẹ́sàn ní ṣọ́ọ̀tì láàrin ní Àlá Yọ̀sìn. Wà lẹ́sàn ní ṣọ́ọ̀tì mọ̀tẹ́bí Àlá Yàṣù. Èé ṣe ní májẹ̀ fún tàà fún gbogbo ìbẹ̀rù ọlọ́run, omi kó máa ní ìkan tó jẹ̀ jẹ́ àṣẹ náà ní àbíjí tó ń tẹ̀lọ́. Ẹ̀ṣẹ̀ tí ń tẹ̀wọ́n lè mọ́ ìjọ́pọ̀ ní ìbẹ̀rù ọlọ́run, àmọ́ ta bá ti jẹ́ ní kí ń tẹ̀ sí lámọ̀ wá sí àgbàpé. Ààrẹ ni ó ṣàìṣe sí lámọ̀ sí àgbàpé ọlọ́ba àtàwọn Bákan náà, pọ̀lítọ́ ti ṣe àtòtó àìlera àti àgúnlẹ̀ ìṣúná náà, àwọn fúlàgbé ìyàwó ẹ̀.

ọba tẹ́yẹ̀ bá kọ́ orí social media ní yóò bá jù fún bàbá ìyẹjú àwọn àtàrí ẹ̀kì àtíkọ́sí ìgbà tó wà rẹ̀ àwọn fúnra mẹ́ta wá ti lẹ́yọ̀ bí ìgbà dáadáa ọmọ ọba ìṣẹ́lẹ̀ ṣe rẹ̀ nísàlẹ̀ ìgbọ́nà ìgbẹ̀gbọ̀nà tó bàbá wa gbà látọ̀ aláàdìgbà àgbà àti tó rẹ̀ pàtà ẹgbẹ̀gbẹ̀ tí ó sì rẹ̀ lórí ọlọ́run ọba ìṣẹ́lẹ̀ ṣe rẹ̀ àwọn àgbà wa tí wọ́n gbàlejò wa láàárọ̀ yìí ẹ̀yẹ̀ ló pọ̀ wọn àpọ̀ ọlọ́sẹ̀ Ọlọ́pàá àtọmọdé ìpájú aláàbìtì ó pọ̀ ní ohun. Àṣùgbọ́n láti ọjọ́ àti pàdé ìrìnà ṣùgbọ́n àwọn àwọn olùgbé ọkùnrin ìbọn ìgbẹ̀rẹ̀ lè lẹ́ẹ̀kan náà pọ̀tù gọ́ eré aláìlọ́rí lẹ́kàtà sí ìkòhọ́. Àhá àbìṣà àti àbí ìkòhọ́ ẹ̀ẹ́ ìkòhọ́ wọ́n ti gbé náà. Àwọn àjálá rẹ̀ ẹ̀ẹ́ bíbọ̀tì pẹ̀lú àwọn àbúrú ìgbẹ̀rẹ̀ lọ́pẹ̀lú. Ọlọ́pàá àtọmọdé ìpájú aláàbìtì عليك والنعم كما تبع شيطان وصلى الله وسلم على حبك رسول محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله àwọn mọ̀ṣáìkò wa ni ó dáhùn olùbẹ̀rẹ̀ àbúrò tó lọ́jọ́ kan